نبوة محمد صلى الله عليه وسلم يا الجناب ولا بد وحمد الله olùwàbẹ̀ ọ́ gbogbo wa bá di ìjọ kí wọn àtúbà yìí ọlọ́mọ yẹn nìkan wà lẹ́ẹ̀ wáyé wá lẹ̀ kó ní ọ̀gbìn olóyè àtàwọn àti gbogbo àwọn èèyàn wa. mo kí àwọn bàbá wa ìmáàmù mọ́ṣáláṣí wa yìí mo fi kíkí tí wọn náà mo fi kí àwọn bàbá wa alága tí ẹni wọn láǹfààní àti wà pẹ̀lú aláwọ̀ ìsàdáfẹ́ là jíṣẹ́ fún wa. mo wá fi kíkí ti àwọn àgbàlagbà méjèèjì yìí mo ti kí gbogbo ẹ̀yin jàmá ní mọ́ṣáláṣí nílùú Abẹ́òkúta. ẹ jẹ́ ń wí báyìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àwọn bàbá wa imam wọn ní kí n rárá mi létí kí n rán yín náà létí ọ̀rọ̀ lọ ìrántí àgbọ̀dọ̀ yóò tú wa nígbà èkó nígbàgbé ni olúwa dọ́mà lẹ́bí àdámà báàbá mara wa ló ń gbàgbé ẹ̀jẹ̀ ran ilé tí ìkan tẹ́nìkan nù wò ní ìyẹn bọ́bá ìkébi tí máa ká wa la bí ọlọ́mba ní kí ọjọ́ tẹ́nìkan pé tẹ́nìkan lọ sọ́jà láìsí tó kú tí èyí bá ṣe pé ọlọ́run dá gbàgbé mọ́ wa tọ́ra lérò pé nǹkan bú ní gbàgbé tọ́ba ìgbẹ́rù situation tá a wà níjọ́ tí nǹkan bá yàn ó ní èèyàn máa rántí rẹ̀ lọ títí láéláé kò ní ṣe nǹkan kan mọ́láyé ìjọba yìí kò ní lè lọ bí iṣẹ́ ní bá ń lọ tajà kò ní lè tajà èyí wá sí lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn oṣù kan òun náà lẹ́sùn orí jọ́ máa rẹ́rìn-ín jọ́ máa ṣàwàdà kò sì gbàgbé àánú ọlọ́run ni kí nǹkan ó dé kọ́ bá yẹn ó sì tún dìgbà kan kọ́ gbàgbé ẹ̀ gbogbo ọ̀rọ̀ bàbá àwọn ilé ìbọn á ní word and opposite gbogbo gbígbàgbé ti dá tó ń pa ọ̀rọ̀ lé ayé wa yìí opposite rẹ̀ wá ń bẹ o léyìí tí ọ̀dà o òun kéèyàn máa gbàgbé ọlọ́run kọ́ máa máa rántí ọlọ́run èyí wọn dà o gbogbo ẹni tẹ́yìn bá jáde wò fún kí ìrántí ọlọ́run kí kì í rántí ọ̀rọ̀ ọlọ́run ọmọ ìyá mi dákun kọ́ lọ tún rẹ̀ ṣe o. àyà tá a fi kírun àsùbá yìí náà nínú àyà tí mo ké lórí o a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim olùwà ni wala takunu kallazina nasu lọ́ha fa àǹsáhùn àǹfùsàhùn kùlá ìka ọmọdébà tuntun. wàlá takùnù kàlẹ́bí na nasu lọ́ olúwa ń bá mi sọ̀rọ̀ yín bá yín sọ̀rọ̀ ẹ̀yin jàmá mọ́sálásí yìí àti ògbẹ́njọba tó máa gbọ́ àti ọlọ́run àyà yìí bẹ́ẹ̀ nu sórọ́tù hashiri sórọ́tù alḥashiri inú alukur'an al-karim olùwà pàṣẹ fún wa pé wala takunu kalladhina nasullah ìwọ mùsùlùmí kí ló dé tó ń bì hébu bí ẹni tó gbàgbé ọlọ́run la takunu rí báwọn wala takunu ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àsáwọn kan bẹ kalladhina nasullah àwọn kan bẹ tí wọ́n ti gbàgbé ọlọ́run àwọn kan bẹ tí wọ́n ti rántí ọlọ́run olúwa wa ń direct èmi àtiwọ tọ́lọ̀ ń sànú táwa nù jọlá ìlàhà illallah muhammadu rasulullah ọ̀nà àhábà ìwọ gbọ́dọ̀ dàbí wọn wàlá takunu kálàdínà nasullah ìdán àwọn kan bẹ àlàdínà nasullah àwọn ti gbàgbé ọlọ́run kọ́dà bẹ́ẹ̀ bá wí fún wọn wọ́n sọ fún yín pé wá wá wá wá ọ̀rọ̀ ẹ̀sìn kélé yìí o ọ̀rọ̀ bísínẹ́sì ni o àlòmí ọ̀pọ̀ ọ̀rọ̀ òṣèlú ni o àlòmí ọ̀rọ̀ pé ọ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ léyìí o má fi tọ́ lọ́hùn sí o a olúwa ní wọn mùsùlùmí ò rí báwọn o wàlá takùnù kàlàzínà nẹ́sùlọ̀ ò gbọ́dọ̀ jọ àwọn tó gbàgbé ọlọ́run o àwọn tó wá gbàgbé ọlọ́run yìí náà olúwa alákọ̀ọ́kọ́ yàtá fi jẹ wọn látàyé ń bì fa àǹsáhùn àǹfùsàhùn àwọn gẹ́gẹ́ gbàgbé orí ara wọn ẹnì kò ní gbàgbé ọlọ́run kọ́ mọ̀ máa gbàgbé orí ara ẹ̀ náà ibi ọyẹ ó wúlò fún kò ní lè lọ bẹ̀ ibi tí ó ti sórí ire ayé àti tàlìkìyàmọ̀ kọ́dà bí wọ́n bá pè síbẹ̀ yóò lóun ọ̀ráyè ẹ̀sán nu fún gbogbo ẹ̀ ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم Olúwa ni ajá wọn náà gbàgbé orí ara wọn ǹjẹ́ ó wúlò fún wọn wọn ò ní yà sí wọn ò ní mà á ńgbà wọn ti gbàgbé Ọlọ́run torí náà Olúwa wọ́ọ̀nù ẹ̀mí àtẹ̀yìn o wàlá takunu kallazina nasullah ẹ má jọ àwọn tó gbàgbé Ọlọ́run mùsùlùmí má rí ilé àwọn tó gbàgbé ọlọ́run fa ansahum anfusahum olúwa náà jẹ́ wọn gbàgbé orí ara wọn ulaika humul fasiqun àwọn wo ni ń jẹ́ bẹ́ẹ̀ olúwa láwọn àpòkì àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọ̀sí wa ń pòkì ọlọ́mọ̀sí àwọn ọmọ wa ń pòkì ọlọ́mọ̀sí àwọn ìyàwó wa ń pòkì kọ́dà mọ̀sí àwọn ọ̀rẹ́ wa ń pòkì kọ̀dà àwọn oróyìn ẹ̀fún wọn pé pòkì ìtumọ̀ tí ń jẹ́ pò kí ẹ̀yà àgbàlagbà òun lẹni tó kẹ́yìn síbi tọ́lọ̀ ní ọkọ̀ jù sí bọ́lọ̀mbá ni ó dìde yóò ní ìjòkó lóhùn ibi ọlọ́mbà ti ọ dákẹ́ yọ làwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ o ibi ti ní ọ sọ̀rọ̀ yóò yọ lúndù kò ní lè sọ̀rọ̀ níbi ọlọ́run ti fẹ́ kí ọ sọ̀rọ̀ kò sí ní ti ń jẹ́ lọ àdàkì ẹ̀ ní ọkọ tọlọ́run kódà ń bí aṣọ wíwọ̀ bí a máa ń wí fẹ́ pé ń tọ́ ọwọ́ ọmọ mùsùlùmí ó gbèjì lọ́kàn dín mẹ́ kí o àmọ́ kí ni ọ̀nà tí máa lé kéèyàn kan máa já sípò kí lógìjì ní rárá o kan ti bẹ̀rẹ̀ o ló ti bẹ̀rẹ̀ fa ansahum anfusahum ulaika humul fasiqun àsekéyàn ọ̀ya ìyàkuyà kọ́ yẹ ẹranko kọ́ mọ́ gbọ́rọ̀ ọlọ́run kọ́ mọ́ wùwà tọ́lọ̀ ní owù kọ́ mọ́ sọ̀rọ̀ tọ́lọ̀ ní ọ̀sọ́ ibì kan ló ti wá àkọ́kọ́ ni kọ́ gbàgbé ọlọ́run kọ́ mọ́ kí lọ́lọ́run jẹ́ wí kọ́ mọ́ kí lòfin rẹ̀ olúwa èmi àtẹ̀yìn o a gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o wala takunu kalladhina nasullah fa'ansahum anfusahum ulaika humul fasiqun rìsọ́ọ̀tì rẹ̀ nù ọgbẹ́ni ọba gbàgbé ọlọ́run yóò yà kò bí kò sí nǹkan méjì òbí kan alukurani sọ̀nbọ̀ mi ò ní ẹ̀ẹ́kan rí wọn báwọn ni watarahum yanzuruna ilayka wa hum ẹ̀ wa hum la yubsirun kàn rán jù wọn ò rí mi àbá ń ka Al-Kùránì nínú rẹ̀ ọmọ dùn ọlọ́run describe àwọn yìí wàlá takunu kalladhina nasu Allaha ń jẹ́ àyà mi ò ní ẹ̀ àwọn kọ́ wàtàrà ohun ìwà nẹ́bí ọkàn rí wọn pé wọ́n yajú wọ́n ranjú ni wàhùn la wọn ò rí nà wọn ò rí ìjọ wúlò fún wa ìjọ kó bá wọn ni wọ́n rí ọlọ́mọ sọ̀rọ̀ ìní àtẹnubẹ́ o àmọ́ gbogbo kínní yìí ó níbi jíjí máa bẹ̀rẹ̀ o níbo níbi ń bẹ̀rẹ̀ wala takunu kalladina nasullah máa wá bí ó sì máa rán rẹ létí ọlọ́run gbogbo bí yẹn bá ti ń jìnà sí ọ̀nà jí ọlọ́run sí ntọ́lọ́run wí ntọ́lọ́run fẹ́ tọ̀ wá bó ti máa gbọ́ bó ti máa mà á rìsọ́ọ̀tì rẹ̀ ni ulaika humul fasiqun bọ́ọ̀bá tún gíradúwétì díẹ̀ jù bẹ̀rún lọ́wọ́ wà á di wátàrá hún yá ń dòrú na ilẹ̀ ìka wà hún dáàlì bọ́ọ̀bá tún wá gíradúwétì jù yíyún lọ ẹ tó progress ń bi orí ibú ọlọ́mọdé aṣọ orí ibú gbogbo ẹ̀ ní ń bẹnu alukurani olúwa láwọn kan ẹ̀wẹ̀ kálá báàlì rọ́ọ̀nà aláfòlúbìnrin máa kánú yàtọ̀ kálá báàlì rọ́ọ̀nà àlà qulubihim ma kanu yaktibun anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó túmọ̀ ayé yìí fún wa olúwa láwọn àní àwọn pòkì àwọn tí ọmọ kí lọ́lọ́run fẹ́ tí ó kù ńlá kí lọ́lọ́run ọ̀fẹ́ wọ̀nyí ee iṣẹ́ ọwọ́ wọn ló ti di ọkàn wọn kálá balùrọ́ọ̀nà àlà qulubihim ma kanu yaktibun anabi ní sẹ́yìn máa ti ń jẹ́ rọ́ọ̀nù wọn làwọn ọmọ sallallahu alaihi wasallam anabi ní gbogbo ọmọ anabi adama gbogbo ọjọ́ tó bá di kallazina nasulloha bọ́ba ti gbàgbé ọlọ́run ọlọ́run ní ọmọ parọ́ ọparọ́ ọgbàgbé ọlọ́run ọlọ́run ní ọmọ ṣe zìnà ọgbẹ́jì kò ń bẹ̀ nígbà tí ọgbọ́ ọgbàgbé ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tí èèyàn bá ń ṣẹ̀ anabi ní nukita fi qalbihi nuqtatan sawda ọkàn èmi àtẹ̀yìn is a plain sheet is a plain page ànábì ní ọkàn wa dàbí tákàdá tí wọ́n sílẹ̀ tó funfun nìgbín tí o sì ń kankan bẹ̀ tó ní sóríjọ́ tí o ti sẹ lọ́hùn ni o ṣe dìná ọjà lè o ṣe bídí àánú ẹ̀sìn ẹ̀sẹ̀ ní o òun sin lọ́hùn lọ́nà tọ́lọ́hùn òfin rán ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀sẹ̀ yìí lọ lásán o kọ́dà bọ̀ sàtàkùrù láti ànábì ní rìsọ́ọ̀tì ẹ̀sẹ̀ ní nọ́kítàkàn sàwùdà wọ́n kan a spot a black spot síbi plain sheet bí wọn náà bá délé ogbìyànjú rẹ o ọgbẹ plain sheet kalẹ̀ ọwọ́ aṣọ fáwọn ọmọ rẹ tó bí náà pé ẹ gbọ́dọ̀ débi o ẹni wọn bá ti débẹ̀ yọọ máa gba kínní <laughs> yọọ máa gba black spot kan ó fún gbogbo wọn ń tàtàdá kọ̀ọ̀kan mú jẹ wá tó nǹkan sí ó tún ṣe bẹ́ẹ̀ lọ́la ó tún kankan sí <laughs> bí wọ́n ti ń kan sọ́kàn gbogbo ẹni tí ń ṣe lọ́hùn ànábì ní tó bá wá dé lẹ́bù pé á ah, ẹ mọ̀ pé tàtàdá náà sá ní onísáì bọ́jẹ́ yé fọ bọ́jẹ́ yé tiri kọ́dà bọ́jẹ́ yé tu kọ́dà bọ́ ẹsẹ̀ <laughs> <laughs> bàbá bàbá ní kọ́dà bọ́jẹ́ fúl fúl kà ọ́sà ní sáì níjọ wọn bá wá kan sí tiẹ̀ tí ò síbi tí wọ́n kàn sí máa ń kọ́ kàlà bal rọ́ọ̀nà àlà qulubihim máa kànú yaqsibu àwọn lẹ́ẹ̀mà bá sọ̀rọ̀ ọlọ́run bígbà tẹ̀ ń bá odi sọ̀rọ̀ àwọn lẹ́ẹ̀mà sọ pé bẹ̀rù ọlọ́run yóò tún gbọ́ ẹ̀rìn pé bẹ̀rù ọlọ́run <laughs> àwọn lẹ́ẹ̀sọ̀ fún pé ah, mo lọ́lọ́run lọ́ọ́ yá pọ̀ báwọn tó ọ̀sán ní béèrè mẹ́láyé ọkàn yẹn ti bí ọkàn yẹn ti bí ọkàn yẹn ti bí mọ́jọ́ kan rèé ó di ọmọ ìyá mi gbogbo ìgbà tó o bá ń sẹ lọ́hùn ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kan a dark a black spot sọ́kàn rẹ̀ níjọ́ tí ọba síbi tí wọ́n kàn sí mọ́ nǹkan ti dé o nǹkan dé o bí wọ́n tiẹ̀ sí wá àti wọn kò ní wọlé bí mọ́ o pọ̀lọpọ̀ tẹ rí ti ń gbọ́ wá àti tí òwú tí ò tóró kan lára wọn kálá bal rọ́ọ̀nà àdákòlóbì ní mẹ́kánú yàtìbù ọ̀dọ́wọ́ èmi àti wọ́n ẹ má jọrọ̀ owó débẹ̀ wọn bọ́bá ti débẹ̀ wọn bí àṣà àwọn àgbàlagbà iná ti jó dórí kókónù o <laughs> iná ti jó dórí kókónù o kó sì má bàa jó dórí kókó lọ́lọ́run fi rán ànábì ló fi wí gbogbo ntí gbogbo ntí ń kà yọ̀rọ̀ ànábì ni sallallahu alaihi wasallam kò fi pamọ́ fún wa wọ́n kankan lónìí wọ́n kankan lọ́la wọ́n kankan lọ́túnla nígbò ní òní padà kún ọlọ́ọ̀ni níjọ́ ànẹ́bí níjọ́ tí ọkàn jẹ́ bá ti fú tí ò síbi tí wọ́n kàn sí ma rọ́ọ̀nà nù kálá báyìí rọ́ọ̀nà àdá qulubihim màkánù yaksibu tí lọ́jọ́ kan rèé ó di màkánù iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ni <laughs> ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni ọlọ́nkọ́ mọ́sáàtà ní ẹ̀mí àtẹ̀yìn o ní àyà tá a fi bẹ̀rẹ̀ ọ̀nà láàfin mẹ́nu dó ọlọ́run ní ẹ má gbàgbé ọlọ́run kọ́ má mú yín gbàgbé orí ara yín kẹ́ ẹ má wàá di òkì láàyè sẹ́wì àṣàbùnà ó ti wọn àbá báńkì délẹ̀ wà àṣàbùnà. أصحاب الجنة هم الفائزون Olúwa tó mọ̀rọ̀ sọ púpọ̀ ńgbò tí lé foundation kalẹ̀ fún wa pé má gbàgbé ọlọ́run o bọ́ bá èyí tó bá wá wù ni o mú o èyí táwa fẹ́ láti sọ yẹn o má gbàgbé ọlọ́run o tó gbàgbé ọlọ́run ó gbàgbé orí ara ẹ o nítorí wúlò fún ọ ní màmá o ọ wà á di kíni fáàtì kú náà ó di kíni ó di pòkì ó tún di kíni watarahum yanzuruna ilayka wa hum ọ̀ràn ju òní rí nàmá òní rí nàrí ní ó wúlò fún ọmọ kalla bal rana ala qulubihim ńgbọ́ ọba jẹ́ wàá dojú ẹ̀ wọ́n kàn kàn kàn kàn ọkàn rí ó di kò sí di kí wọ́n kàn sí ma ọ̀rọ̀ ọlọ́run kan òwúlò fún ọmọ ọlọ́mọdé yẹn gbọ́rọ̀ rẹ̀ débẹ̀ o. olúwa wa ní òun ọlọ́run lòun sọ̀rọ̀ òun ọ̀bẹ ọ̀ <laughs> àbòrò bóun ń bí ọ ni pé má gbàgbé ọlọ́run kí ló ṣe bọ́ lọ́gbọ̀n bá gbàgbé <laughs> má yapò kí ẹ̀hẹ́n bọ́ bá yapò kí nǹkan kí ló dínkù ní ọlọ́run ní ọlọ́run àti ẹ̀ kò dín nǹkan kan kú fúri ara ẹni lóluwà fi wá wí báwọn pé lọ́mọ o láyé sàwí àtàbù nárí wà àtàbù àlìjáná ọmọ àlìjáná ìṣẹ́gbẹ́ ọmọ náà ọlọ́run ló wí bẹ́ẹ̀ o láyé sàwí àtàbù nárí wà àtàbù àlìjáná àwọn ọmọ àlìjáná wọn kì í ṣẹgbẹ́ ọmọ náà o ètò wọ̀ ni ọmú bẹ́ẹ̀ ashabul jannati humul faizun kò sẹ́ni ó jèrè táwọn ọmọ àlùjànnà àwọn gan ni wọ́n jèrè torí náà ibi ọlọ́run parí ẹ̀ sínú ayé àyínú o lẹ́yìn tó ṣe wáàsí fún wa tó kìlọ̀ fún wa ọwọ́ ajá mà ká mọ̀ wọn ara wa bàbá ẹ̀ máa sọ fẹ́ lómi pé kó kírun yóò rò pé ẹ̀yin lòún fẹ́ bọ̀ ni bàbá ìmọ̀ọ́mù yẹn dẹ̀ ní ká máa wá kírun lẹ́yìn àwọn ah, bọ́ọ̀ bá kí lẹ́yìn wọn kò dín gangan kùnú ládàá tí wọn èmi máa sọ fáwọn èèyàn pé kí ni ń dààmú wa ń lẹ̀ Yorùbá tá a máa ń tà ń ṣe a máa rò pé à ń ṣe fífọ̀ báwọn àbá àtà ń gbọ́ wá sí wọn níbo ànábi lá ànábi ọlọ́run kan ṣe wá sí ojíṣẹ́ ọlọ́run èèyàn méjì lọ́tẹ̀lé kò gbé ọmọdé ànábi ọlọ́run mọ́ <laughs> ànábi lẹ́yìn ṣe ó ṣe ṣe èèyàn kan lọ́tẹ̀lé wà nàbí yóò wà lẹ́yìísá máa hawu ahadùn ànábì ọlọ́run kan bó ti jí sí ọlọ́run tó ẹnìkan ọgbà tí ojú ọmọ jẹ ànábì ọlọ́run mọ́ ẹjẹ́ àsìmí tanra wa o ò ṣe fífọ̀ fún ìmáàmù bọ́ọ̀ bá ń lọ kí wọn mọ́sálásí o ò ṣe fífọ̀ fáàfáà tó ń gbọ́ wá sí rẹ o àwọn òpònú kan tó máa wí fún wọn bẹ́ẹ̀ má gbọ́ wá sí wọn mọ́ kí lọ ó sì yẹ ká rescue ara wa kó tó lé olúwa la bẹ̀yìn o à ń kìlọ̀ ni o ètò ọba wọ̀ ni o mú o àmọ́ lọ mọ̀ o láyé sàwí asáàbò nàárí wá asáàbò jàn àwọn ọmọ àjánná kì í ṣẹgbẹ́ ọmọ náà o asáàbò jannati ọmọ ìfà ìṣù a ọmọ tí ń jẹ́ àlìjánná ọmọ tí ń jẹ́ náà wàláyà àwọn èèyàn mọ̀ wọ́n lẹ́yìn nìkan mi ò gbọ́ àmọ́ gbogbo táwọn èèyàn ń wí mọ̀mọ́ pé inú kí wà ń kékeré nìkan ní mùtàwá tìrú ó ti kọjá táwọn èèyàn ọ̀pẹ̀ ẹja jọ parọ́ eléyìí ó wí ni wọ́n lẹ́nìkan níbẹ̀ nìkan bá ń pèrò sí ná àwọn ọjọ́ wọ̀ ni kò mọ ti ń jẹ́ ná wàláhì làbí ẹ lọ́ọ́ bá ń jí sẹ́kùn pé kò mọ ti ń jẹ́ iná. iná ni ń wí ṣé ń wí bẹ́ẹ̀ ni ẹ wá bá ń jíṣẹ́ fún un bọ́lọ̀ ń bá ní ọgbọ́ kọ́ máa ti ń jẹ́ná ẹnìkan ò ní máa ti ń jẹ́ná kọ́ sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ báwọn lẹ́nu kí ni ń jẹ́ná kí ni ń jálì kìyàmọ̀ mọ́ máa ń sọ fáwọn èèyàn pé yóò bọ́ máa ti ń jálì kìyàmọ̀ o ẹnìkan wàá fẹ́ kú yọ wàá sọ fáwọn ọmọ rẹ̀ pé bóun bá kú o ẹ̀sùn kù ń kára yọ gbọ́ kéré ọ̀rọ̀ ọmọ òkà ọmọ ẹ̀dínjọ́rùn ni kí lọ́ọ́ kan dín wọn pẹ̀lú ẹnìkan kú wọ́n lùlù wọ́n jó ọmọ bá nẹ́bi dúró yàlùkìyàmọ̀ ni yálà wa Aisha ní ànẹ́bi sọ sallallahu alaihi wasallam pé lálùkìyàmọ̀ òhò ní gbogbo owó dìde bí wọ́n ti bí wa sáyé ìyá ńlá wa Aisha ọmọlúwàbí tó lójú tí kí wọ́n ń wí fọ́kọ rẹ̀ ànẹ́bi pé ah ar-rijalu wan-nisaa yanzuruna ba'duhum ila ba'd. abẹ́ ẹ̀gbọ́n tẹ́ wí ni òhò àtọkùnrin àtobìnrin wọ́n mọ̀ wá wúra wọn ní òhò nàbí ya Aisha al-amru a'zamu min ní wo òhò ẹnìkan ni wọ́n tiẹ̀ ní rántí níbi tí àlìkìyà lè dé wọ́n pé òhò sí òhò rẹ̀ kalẹ̀ ń tọ̀ wọn kọ̀ ẹni tí ń sọ̀rọ̀ burúkú báyìí lẹ́nu kọ̀ máa ti ń jẹ́ náà ni ọlọ́mọdé àwọ̀ náà òun náà ọlọ́mọdé òun náà wọ̀ ẹni tó ní ń pè òun sí náà náà ọlọ́nkọ́ dáhùn náà padà kó mẹ́ẹ̀ àwọn òní ń tá gbàǹbí kẹ́nìkan sórí ibú o wàlá tí gbogbo wọn papọ̀ sórí rẹ kájọ máa jẹ́ náà làdúrà wa o àmọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ránwọ̀n yìí kí ni bàbá kí ló dé ńlẹ̀ Yorùbá báyìí níbo wọ́n ti ń kódà ń lu èbó tẹ̀ ń gbá àwọn èbó àwọn èbó ẹ gbọ́ràn ràn báyìí nílùú èbó wàlá ẹ̀ ní bẹ́ẹ̀ bá translate rẹ̀ yín náà send ẹ̀ wọn UK ẹni àwọn bàbá sọ̀rọ̀ dárí ìlú ọba yẹn ẹ̀fẹ̀ rẹ̀ sílẹ̀ sí wọn àwọn béèrè lọ yín ni pé o oh, is a madman yọ gbọ́dọ̀ jẹ́ wẹ́rẹ́ kọ́ orí rẹ̀ pé kìí ṣe ọ̀rọ̀ ńlá káyì ẹ̀yìn ò pé bẹ́ẹ̀ nìkan bá ń pèrò sí ná àwọn tẹ̀lé àwọn ọjọ́ wọ̀ ọ́ ọmọ ti ń jẹ́ náà o. لا يستوي أصحاب النار وأصحاب الجنة الله نقول في ويرا وي أما أن هذا ما الجنة أن في كون Ànábì ròyìn iná débi pé ẹni ó gbádùn jù láyé níbo ìlú wo lọ́wọ́ àzẹ́mi ẹni rẹ̀ mọ̀ kí kò jẹ́ Nàìjíríà bá jẹ́ mọ̀ bí sọ́wọ́ àmọ́ wa ká ń gbádùn jù láyé ẹ mẹ́jẹ àtànra wa kọ́dà àwọn olówó wa àwa náà mọ̀ àbí ká tó mọ̀ tànra wa mìíràn rẹ̀ gbé èèyàn bá ti rí táwọn èèyàn ń gbádùn ayé ẹ mọ̀ gbádùn ayé àwọn èèyàn ó lò wọ́n wà kọ́lé bí ẹ̀wọ̀n <laughs> wọ́n tún fi bọ́gláàrí pùpù sí ojú kìnní èyí wọ́n mọ̀ báwọn ti bẹ́ẹ̀ ta wọ́n lè wá káwọn mọ́ ìwọ nìkan ìwọ pélé <laughs> ebi mọ̀ lọ ni pé Ànábì lẹ́ni ọgbà lòdì láyé sallallahu alaihi wasallam gbogbo bí ọba wulẹ̀ wà kọ́ ọ̀ma ẹni ọgbà lòdì láyé tọrọ rẹ̀ bá já síná tọba já sínú ọmọ náà Ànábì ni wọn ó bí pé sọ gbádùn yìí iná ìṣẹ́jú kan tọ́sẹ̀sẹ̀ wọ́ ni o kẹ̀pẹ́ mbẹ́ o wọn ó bí pé bóò ni <laughs> ṣe gbádùn rí òní kí ni ń jẹ́ gbádùn yọ gbàgbé gbogbo ẹ̀ ìyẹ̀wò tó yà lèyàn rán di òun gbádùn kan rí ọdẹ ẹ̀dá yorùbá náà lẹ́nu ọ̀mọ mo rí ẹni tí náà ni ọmọ sọ báwọn nínú àdìsí míì nínú àdìsí míì ànábì ní sẹ́ ẹ̀ máa ti ń jẹ́ náà ànábì ní sẹ́ ẹ̀ máa iná tó gbóná jù láyé kémi náà bí nídìí iná wo ló gbóná jù sí náà jàǹgó ni àbí náà sóòfù àbí náà àbí náà gáàsì àbí náà lé búrẹ́dì ẹ́ tó ọmọ oven ẹ̀yìn ọba oven jọ̀hún láyé ẹ́ àwọn oven tí wọ́n kọ́ rẹ̀ gẹ̀dẹ̀ báyìí oven kínkínní lókùn tí wọ́n fi ń ṣe búrẹ́dì dẹ́yìn jẹ nílùú wọ́n wá kó iná jẹ àbá ìwọ́gbọ́n ò ní lókèrè ẹ̀rọ ọ̀bọ̀ pé wọ́n gbọ́dọ̀ gbìyànjú nínú ilé iná ilé búrẹ́dì lásán ọ̀sẹ̀ ń tí ọ̀bẹ lọ́hùn pé wọ́n dùn nínú ẹ̀ àbí ànábì ní gbogbo iná tí ń bẹ láyé yẹn gbogbo iná àti ìdílé búrẹ́dì àti ti iná ìjọba àti iná ayọ́nù níwọ̀n <laughs> ìmọ̀ yẹn la jẹ́ wọ́n gbé ayọ́nù lé ọwọ́ kọ́ mọ̀ bí náà ti jẹ́ ayọ́nù tá a fi ń lọ sọ anabi ní gbogbo náà tó gbóná jù láyé one over seventy náà jahannama ni ó kù sixty nine lọ́lọ́ ń tọ́jú dáàdì one over kí ni mo pè é anabi ní náà rúkùn iná yín tẹ́ ẹ̀ mọ̀ láyé òun jùsùn min sab'in is just one over seventy nínú náà tàbí àhánámà ni wọ́n fẹ́ ní wíwọ́n àwọn àwọn òní ọ̀dánú lójú wà láàyè bọ́bá lòun kéwù kéèké débẹ̀ ọ̀gbọ́n ti ń jẹ́nà ẹnìkan ní ma ti ń jẹ́nà ó sì gbádùn kí n náà kàn kọ́ gbádùn kí nǹkan ọmọ rọ̀ lù làákàyè rẹ̀ kọ́ máa sọ ọ̀rọ̀ báwọn jáde àmọ́ ń bà wá nínú jẹ́ ń gbè pé yorùbá là wá wú níbi ilẹ̀ yorùbá là wà kírù yìí wọn máa jáde ní sẹ́ńtúrì yìí níbi tí mà dé yìí àkọ́dá o bàbá gbogbo ńtọ́ bá lídìí kírù nǹkan báwọn ẹja wá òògùn títí o tóun ti sọ léyìí náà ẹlòmíràn sọ èyí tó burú jù bẹ́ẹ̀ lọ́ngbà mi toro yìí rògbẹ́ nìkan kan tiẹ̀ challenge ẹ̀ pé kí lòun wí láti jẹ́ ó ti wí náà àmọ́ àánú tiẹ̀ náà ń ṣe wá o wàlúùláì kọ̀ọ̀mọ́ ti ń jẹ́ náà o kọlọ ké nfi ń jẹná gbanabi ti ròyìn rẹ díẹ̀ ni mo kà fún yìí sallallahu alaihi wasallam bọlọmọba wa ròyìn nabẹ anabi ròyìn nabẹ ìròyìn alijanna juba wọlọ la yastawi ashabu nari wa ashabu janna ashabu jannati humul faizun. Ah, ọlọ́mọta tèmi àtẹ̀yìn lọ́ba àlìjẹ́ndà àwọn ni wọ́n jèrè o inú ta múnú àyà yìí ńgbà ọlọ́run ni wọ́n ṣe gbé ara wọn sẹ́mọ̀ páwa náà bẹ́yẹn bá ní àgbàlagbà ní ọmọ èké nì láyé láyé mo fẹ́ kọ́ bá yé wa ni o irú ọmọ mi yìí nìsín àti àfáà tí wọ́n jòkó yìí sẹ́mọ̀ gé bí ọmọ àti bàbá ni wọ́n àgbàlagbà làwọn ọmọ èké lòun àwa náà sì ń sọ pé àwọn ìṣẹgbẹ rẹ o àgbàlagbè ìṣẹgbẹ ọmọ èké o àlìjáde ìṣẹgbẹ náà o àfi ń sàkàwé ni o sẹmọ pé bí àwọn bàbá tá a pè lágbàlagbà yìí bí wọn bá wúrú wà ọmọ yìí ń kọ́ kí láàyò fún wọn àgbàlá ẹ ẹ wọn lé àwọn ibẹ o wọn lè ṣe tẹ̀ ṣe láńgáláńgá <laughs> òdodo ọ̀rọ̀ ni. ẹ́ eléyìí ọ̀dà ok bàgbàlagbà bá fẹ́ ṣe ní ọlẹ́jà náà sọ fún ta ah, ah, ah, àgbàlagbà ẹ̀ ti ń ṣe làǹgàlàǹgà bẹ́ẹ̀ náà lórí gbọ́dọ̀ máa dán ọmọ àlìjánà ìṣẹ́gbẹ́ ọmọ ẹ̀nà bá a bá rí ẹni ọyẹ kọjọ́ ọmọ máa wù ọmọ ẹ̀nà ọ gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí ló ti ní ní táwọn ní prima facie qualification láti wà jẹ́nà ànábì ló ń bẹ ànábì ní gbogbo ẹni tí ń bá jíṣẹ́ fún tó bá gbà yọ wà jẹ́nà ìwọ ló lè yọrẹ kó mbẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú iṣẹ́ rẹ ló lè yọrẹ kó a jẹ́ pé prima facie qualification ẹni ń bẹ fún gbogbo ẹni tó bá ní la ilaha illallah bàbá wa rírù rẹ̀ ní máa ń ọmọ náà sẹ́mi kọ́ yẹ ká wá pèjà à òun sì ń ṣe láńgbá láńgbá bàbá rí ọmọ àdánná gbogbo àdánná lọ sí wòye ọwọ́ mùsùlùmí ni ọ àwa ń bá iṣẹ́ ọmọ ná ọ̀rọ̀ ọmọ ná ìrìn ọmọ ná aṣọ wíwọ̀ ọmọ ná lára ọyà sọ fún pé ń ṣe láńgbáláńgbá o èyí ń nà ń bẹnu ayà yìí o bọ́lọ̀ ń bá lálùjá nínú ìṣẹ́gbẹ́ náà ìwọ ọmọ àlìjẹ́nà náà gbọ́dọ̀ dáa ju ọmọ náà lọ láyé ìtumọ̀ ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ wọ àlìjẹ́nà lónìí gbogbo táwọn ọmọ náà ń ṣe láyé lòun náà ti bẹ̀ẹ́ ṣe bó ni ó ti wá wọ́ <laughs> ah. wọ́n ní wọ́n máa mú jí lórí tó mú lálìjẹ́nà lójú báwọn lọ ọ̀wá ní wọ́n mú táyé yìí náà <laughs> wọ́n ní wọ́n máa ṣe ìdìnnú ní agbègbè ah, nǹkan lẹ́yìn òbí ọ̀dà ṣégun yóò tó ní gẹ́fẹ̀rẹ̀dì ọ̀dà ni ah. wọ́n sọ fún ọ ní pé má ṣe láńgá lágbá láyé sẹ̀wí àtàbù náà wá àtàbù jẹ̀nà ẹ̀dá kan ọdọ́wọ́ èmi àtẹ̀yìn èèyàn gbọ́dọ̀ máa kọ́pì àwọn ọmọ náà kọ́ wa máa retí gbọ́ máa jẹ́ náà nìwọ̀ ǹjẹ́ sì ń jọ́ máa jẹ́ náà nábì ti júwe ẹ̀ fún wa sallallahu alaihi wasallam ní láyé ń bì yìí láyé ń bì yìí ad-dunya sijnul mu'min wa jannatul kafir ẹ̀rí láyé ń bì yìí bẹ́ẹ̀ bá fẹ́ wọ àlùjáná tẹ́ máa gbé bẹ̀ o ẹ gbọdọ rí ayé yìí ẹ̀wọ̀n ẹ gbọ́dọ̀ rí ayé anabi ń fún wa o kíni ń wọn restriction of your liberty restriction of your movement a ẹlẹ́wọ̀n ni wọ́n sọ ń gbé àbúbá ilẹ̀ jáde <laughs> àbúbá ilẹ̀ wọlé o ìgbà báyìí ni ọ̀jẹ̀ sọ pé òun ọ̀jẹ̀ wà lónìí. ìyẹn ló wọ́n jẹ ọkọjá yẹ o sẹ́rí àpèjúwe lọ́lọ́mọ àtàlẹ́bí fún mi rẹ̀ ilé wọn àmọ́ ń sọ fún wa pé ò lè wá wà hundred percent free ọmọ ẹsẹ̀ tó wọ̀ ọ́ láyé ń bì ọ̀wá bọ́ wọ àlìjẹ́ndà kọ̀ pọ́sibú ni olúwa wa tẹ́sì wa láyé ni bó ló ṣe páàsì bó ló ṣe fẹ́ẹ̀lì òun ni láti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn fpa sáwọn ọmọ wa gbogbo ń tí wọ́n rí táwọn ẹlẹgbẹ́ wọn ń ṣe níléèwé gbogbo ń tí wọ́n rí táwọn ẹnu ẹran kan ń ṣe lórí tíátà lórí fíìmù ìnáwó náà fẹ́ máa ṣe ẹ ké sí wọn létí pé láyé ń sàwí ashabu nari wa ashabu janna ashabu janna ti ọmọ ìṣòro ẹ gbà wọn bá restriction wọn restriction wọn náà ṣe pọ̀ àbí bí ṣètò ni bá fẹ́ tán yàn lógún ẹ fi nígbà tó dá wa ádámà ìyá ńlá wa àwa nínú ọgbà oko mélòó ló ní wọn ló ní wọn ló ní kan tọ igi mélòó ni rò pé náà gbà yóò jù ọlọ́run wa ni mẹ́tẹ̀ẹ̀lì ẹ̀yọ kan tẹ́rí gbogbo ń tà ń pè restriction gbogbo yìí nù kínkínní náà ni ọlọ́run fẹ́ fi tẹ́tì ẹ̀yà àtiwọ́ àmàtún wákàtí máa mú máa gba àwẹ̀ rọmọdọ́nà lẹ́ẹ̀kan ní oṣù méjìlá <laughs> ẹ àwẹ̀ oṣù kan nínú mélòó nínú méjìlá máa kírun wákàtí márùn gbogbo ń jọ gbọ́ òfó wákàtí méjì nínú wákàtí mélòó twenty four hours máa yọ zaka two two point five nínú mélòó nínú hundred ìwọ ló ní ninety seven point gbogbo ń tán pé restriction tẹ́lẹ̀ omi tí tí tí islam dàbí òkè <laughs> tọ́fẹ́ wúlù náà nù o àmọ́ o ta lọ́rọ́ rẹ̀ ó rí bẹ́ẹ̀ kàlà báyìí ọ̀nà àlàkùnrin bìíní màkànù wàtàrọ̀ ọ̀hún. yanzuruna ilayka wa hum òun ò rí ogun táwọn yìí ó ti bọ̀rọ̀ débẹ̀ kò síbi tí wọ́n kàn sí máa ó ti kún ẹ mẹ́jọ wá débẹ̀ ọmọ ìṣẹ́gbẹ́ ọmọ náà ìwà ọmọ náà ti gbọ́dọ̀ yàtọ̀ sí kínní yàtọ̀ sí náà. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين كثيرا ẹ̀kọ́ àlejò wa ẹ wà á tètè ẹ tètè yọ̀ǹda wa jẹ́mọ̀ pé onírìn àjò la wa. جزاكم الله خيرا جزاكم الله خيرا جزاكم الله خيرا جزاكم الله خيرا

kó wá jẹ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ láì pé àwọn tàbẹ́kùta àárín kankan tẹ́gbà àárín kankan máa bá ní kankan mú ẹ̀hẹ́ ọlọ́wà kọ́lẹ̀kùn lájá ìdí àbá wá lọ́gọ́gọ́ ní ìlú ìtọ̀ lókè alẹ́rí ẹ tó ní ìdàláyè lókè ìfábọ́ ní sọ pé àṣẹ́nà ah, tó nípa ìlú bàbá kí náà múra pọ̀ báyìí tòbí tó ń fẹ́ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ gangan ní àárọ̀ oní ifọ̀ hamburg lókè wọn sẹkẹrẹ àtúntàgbọ mẹ́wàá láàárọ̀ yìí wọn fẹ́ẹ̀ bá wọn lórí àkọlé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ramadan an ethical way navigating Islamic finance for the everyday believer so wọn fẹ́ẹ̀ bá wọn lọ́rọ̀ yìí tó ní ṣe pẹ̀lú ètò bí àti mójútó dúkìá bá àti mójútó ọrọ̀ bá àti mójútó ìnáwó bá àti mójútó gbàá nítorí wà káyé ayé láti pé nínú àwọ̀ lákíká ọ̀nàdánù tí wà fi lọ́wọ́ bẹ́ẹ̀ gbé ayé rẹ̀ lọ́dún bísíńlá ọ̀nàdí ayé rẹ̀ fọ̀ pẹ̀lú alhamdulilá jẹ́wà tún gbé ayé rẹ̀ fọ̀ pẹ̀lú bísíńlá ọ̀nàdí ẹ̀fà tí rẹ̀ rẹ̀ pẹ̀lú alhamdulilá ọ̀nàdí kàmá rẹ̀ bá yẹn rẹ̀ ọlọ́mọdé mú sọ̀rọ̀ báyìí abọ́rọ̀ kàbọ̀ nínú ọ̀rọ̀ ìgbà tó sọ wípé igi tó bá tọ́ wọ́n kì í ṣe kí wọ́n kì í pẹ́ gbó àwọn ọ̀gá àwọn ìbálò sọ bẹ́ẹ̀ o àmọ́ kò sí inú àfíjà tí wọ́n kọ́ wọn kọ́ wọn o àmọ́ ilé tó tọ́ ló pẹ́ nu bó tí àwọn ọmọ àwọn ọ̀tá aláàdé nínú àwọn ìmáṣẹ̀ ló náà ọlọ́dẹ ṣe pẹ́ fún wọn wà ń sáàlì ìyàwó ni wọn kọ́ wọ́n ti sàìnà wọn àṣọ́lá ọlọ́run wọn ta nígbà káni tí àrígbà wọn dáadáa ni ẹ̀ kó ti jáde ní ẹlẹ́kọ̀ọ́ ti fún wa ní kírù pẹ́tọ̀ àádọ́dá àwọn ọ̀dọ́ ilé ọ̀dàbàláwò àwọn ẹgbẹ́ mẹ́mbà kí bóyá question about us. àwọn bàbá ọmọ dáhùn ọ̀rọ̀ pásítọ̀ ní àárẹ̀ ní ọ̀rọ̀ ní ìfọ̀ alẹ́ bá ní ìfọ̀